kò yẹ kí pásọ Àgbàlá Gabriel kò yẹ kó nà Muyideen kò yẹ kó nà Muyideen kò yẹ kó nà Muyideen ṣe bí ẹ má jẹ ká tọra wa ẹ má jẹ ká tọra wa ṣe fẹ́ gbòòtọ̀ rọ̀ bí pásọ Àgbàlá Gabriel bó ṣe nà Muyideen yẹn nǹkan ló dáa bó ṣe nà lẹ́gba yẹn ní pankẹ́rẹ́ yẹn ohun gangan ló dáa torí pé bíbélì gan fọwọ́ sí torí pé bíbélì jẹ́ kó yé wa nínú ìwé òwe chapter thirteen verse twenty-four ó ní. pásítọ̀ Àgbàlá Gabriel ẹ̀sùn mọ́bí broda Muyideen ẹ̀yìn náà ẹ̀sùn mọ́bí Alhaji Oríyọmí ọ̀rọ̀ náà kàn yín náà ẹ̀sùn mọ́bí ẹ wá gbọ́ torí yín ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mi ìfẹ́ dá sí tẹ́lẹ̀ àmọ́ lórí ọ̀rọ̀ fídíò kan tí mo tún rí ní ní àárọ̀ yìí òun ni ó fẹ́ ló fà á tí mo wá fẹ́ fi dá sí ọ̀rọ̀ tí ó ń ṣe láàrin pásítọ̀ Àgbàlá Gabriel àti Muyideen nítorí pé mo rí àwọn fídíò kan tí Muyideen tún sọ pé tó ní àsìkò ọ̀rọ̀ tí ì tó i pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sì wà nínú mo dẹ̀ tún wá rí fídíò kan tí brother Muyideen tó tún sọ yìí pé wípé um, wọ́n tún ti fi orúkọ kún orúkọ òun pé tí wọ́n bá sọ pé òun abáramóore jẹ́ pé òun gbà pé òun abáramóore jẹ́ pé ọmọ olórúkọ tó pọ̀ lòun ṣẹ́rí àkọ́kọ́ olórin kọ́kọ́ kọrin kan ó ní rọra ṣe rọra ṣe o anybody yìí tó bá fẹ́ ṣoore rọra ṣe rọra ṣe o anybody yìí tó bá fẹ́ ṣoore onínú re ọlọ́run ló kó yọ ṣẹ́rí kí ni mo fẹ́ sọ ni pé ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sínú odù fà kan kó tó di pé máa ṣẹ̀ṣẹ̀ tún lọ sínú bíbélì ifá yẹn jẹ́ kó yé wa pé nínú ọ̀sá ọ̀sá lógbè ọ̀sá èṣù ifá yẹn sọ pé ó ní bára ń bẹ́pẹ́ adífá fún olómù ó ń lọ sóko àìlèrè lọ́dún bára ń bẹ́pẹ́ olómù ló jalè bára ń bẹ́pẹ́ ó jalè ó gbẹ́mọ́ bára ń bẹ́pẹ́ kí má sọ̀rọ̀ jìnà kí má làágùn jìnà olómù wọ́n kìlọ̀ fún wọ́n ní kó má ṣe oore ojú ọ̀nà wọ́n ní kó ṣọ́ra fún oore ṣíṣe o pé kó má ṣoore fún kó má ṣoore ojú ọ̀nà o wọ́n wá ní kó kókó lọ bọ èṣù olómù kọjálẹ̀ ó ṣe tí ikún kó pe Fálékè kò kọ kò kò rúbọ nígbà tó wá di lọ́jọ́ kan olómù wa ń lọ níbi ẹ̀bá oko lójú ọ̀nà ibi tó ti ń lọ ní àárín ìgboro ibi tó ti ń lọ tó ti ń lọ ló bá rí tàkútẹ̀ kan tó mú ẹ mọ́ ìgbà tó rí tàkútẹ̀ tó mú ẹ mọ́ ibi tí tàkútẹ̀ yẹn ti wá mú ẹ mọ́ ẹmọ́ yẹn wá ẹmọ́ yẹn ó wá ó wá ń jà pìtìpìtì ó ń jà pìtìpìtì ó fẹ́ máa gbé gbé tàkútẹ̀ yẹn lọ olómù wa wò pé ah igbe èèyàn kan ló dẹ̀ dẹ tàkútẹ̀ pé ẹmọ́ yìí ó ó dé ìfẹ́ máa gbé tàkúté yìí lọ pé tó bá gbé tàkúté yìí lọ onítàkúté kò wá tó bá wá sí ibi tó dẹ tàkúté sí kò ní rí tàkúté ẹ̀ ni olóhùn bá mú ló bá mú igi ló bá wò pé kóun pa ẹmọ yẹn ipe so that kó má kí ẹmọ yẹn kó má lè gbé tàkúté lọ ibi tó ti ń pa ẹmọ yẹn tó ti ń pa ẹmọ yẹn bí èèyàn kan ṣe rí nìyẹn lẹ́ni ẹ bá pariwo lé olè lé olómù lórí pé olè olè olè olè olè olè pé ah, ó gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin èèyàn ẹ má bọ̀ ẹ wá wọ ẹni tó ń gbé yín ní tàkúté lọ o kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ èrò ti pé lé olómù lórí bí olóògùn ṣe ń sọ̀rọ̀ pé irọ́ òun ní kóun ṣoore ni pé kóun pé kí tàkù kí ẹmọ ìyẹ̀kú ẹmọ ìkó má lè gbé tàkùté lọ wọn ò gbọ́ ohun tí tí olóòmù wí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó gbàjúbo olóòmù lọ́ba mú olóòmù dé ààfin ọba ìgbà tí wọ́n mú olóòmù dé ààfin ọba ibi tí wọ́n ti wọ́n dẹ̀ ti sọ pé fún olóòmù pé kó kó lọ bọ èṣù so àwọn wọ́n dẹ̀ ti ìgbà tí wọ́n mú olóòmù dé ààfin ọba wọ́n ti wá ń gbèrò bọ́n ṣe máa lọ bẹ́ orí olóòmù sí ìdí ìdí ìmọ̀ògùn kì í ṣe ìdí ògùn o ìdí ìmọ̀ògùn so iye àwọn ibì kan wà tó pé tó máa ń bẹ́rí àwọn tó bá tó bá ṣẹ tó bá ṣẹ tó bá jalè tó máa ń bẹ́rí wọn sí so ni àwọn ẹbí olómù lọ́ba lọ́ba gboko awo lọ gbàtàn gboko awo lọ lọ́ba lọ́ọ́ dáfa lọ́ba sọ wọn pé ẹ tètè lọ́ọ́ bẹ iṣu wọn ti kìlọ̀ fún ọmọ yín tẹ́lẹ̀ pé kó má ṣe oore ojú ọ̀nà torí pé kì í ṣe gbogbo oore lèèyàn máa ń ṣe pé kó pé kó lọ kó tètè lọ pé kó lọ bọ iṣu fún pé iṣu ló lè yọ kúrò nínú inú wàhálà tó wà ìgbà tí àwọn ẹbí olómù ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ bọ iṣu Ni ìgbà tí wọ́n wá ń gbèrò pé kí wọ́n lọ pa olómù ní ni ibi tó ti ń gbèrò tí àwọn afọbajẹ tó ti ń gbèrò pẹ̀lú àwọn pẹ̀lú kábíyèsí ìlú yẹn ni lèṣù bá yọ sí wọn gbàtẹ́sù yọ sí wọn kò wá ní ìwẹ́ èṣù ó wá ní ìwẹ́ èèyàn tó yẹ pé ẹni ọlọ́lá ẹni ọlọ́lá ìgbà tí èṣù máa sọ fún lèṣù wá sọ fún wọn pé ó lé ẹni yìí tẹ́ fẹ́ pa yìí ẹ gbọ́dọ̀ pa o pé kò kì í ṣe kì í ṣe pé bóyá ó fẹ́ ó fẹ́ jalè o ó fẹ́ ṣe oore ni o ṣùgbọ́n látara pé etí ikún àìgbọràn tí wọ́n sọ fún òun ló fà tó fẹ́ fi jì sínú ọ̀fìn o ibi tẹ́sù láti ni èlèṣù èlèṣù ibi tẹ́sù ti kìlọ̀ fún ọ pé kọ́ má ta ẹ̀jẹ̀ sílẹ̀ o pé ẹni yìí kò mọ̀ nípa nǹkan báyìí o lèṣù bá disappear ìgbà tẹ́sù disappear lọ́ bá wò pé ah, ẹni irú ẹni tó wà ìwọ̀n ọmọdé ẹ̀mọ́ irú èèyàn tí ó jẹ́ wọn mọ̀ pé èṣù ni ló gbé àwọ̀ ẹni yẹn wọ̀ bí bí wọn ṣe wá wò pé ah, ẹni tó ẹni tó wà tó dẹ̀ disappear lójú àwọn ìpè definitely dájúdájú ẹni yìí kì í ṣèyàn lásán pé òjíṣẹ́ òjíṣẹ́ olódùmarè ni pé lára àwọn irúnmalẹ̀ kan ló máa jẹ òun ni ó kó olómùyọ ni wọ́n ṣe lọ bẹ́ẹ̀ rí olómù sí sídìí ìmọ̀gún kí ni mo fẹ́ fàyọ ni pé lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ni pé kì í ṣe gbogbo oore lèèyàn máa ṣe torí oore ojú ọ̀nà òun ni pásítọ̀ Àgbàlá Gabriel ṣe fún Mu broda Muyideen òun ló bá di ibi fún sìn ní gbogbo èèyàn wá sọ pé kò yẹ kó nà kò yẹ kó nà ṣẹ́rí àwọn èèyàn mistake tó máa ṣe ni pé gbogbo dáadáa téèyàn bá ti ṣe wọn kì í rí yẹn mistake yẹn òun ló máa capitalize lé lórí mistake yẹn dẹ̀rẹ́ tí èyí rò pé bóyá mistake yẹn kì í ṣe mistake wọn a máa sọ pé ipe kò yẹ kí kò yẹ kí kò yẹ kí pásọ Àgbàlá Gabriel kò yẹ kó nà Muyideen kò yẹ kó nà Muyideen kò yẹ kó nà Muyideen ṣẹ́rí bí ẹ má jẹ́ ká tọ́ra wa ẹ má jẹ́ ká tọ́ra wa ṣẹ́fẹ́ gbòòtọ́rọ̀ bí pásọ Àgbàlá Gabriel bó ṣe nà Muyideen yẹn gan ló dáa bó ṣe nà lẹ́gba yẹn nípa akẹ́rẹ́ yẹn ohun gangan ló dáa torí pé bíbélì gan fọwọ́ sí torí pé bíbélì jẹ́ kó yé wa nínú ìwé òwe chapter thirteen verse twenty four ó ní ẹni tó bá fọwọ́ pàṣán sẹ́yìn ó kórìíra ọmọ rẹ̀ ṣùgbọ́n ẹni tó bá fẹ́ á máa tètè ná nítorí pé pásítọ̀ Àgbàlá Gabriel ó fẹ́ràn bọ̀dá Muyideen òun ló ṣe nà ní ẹgba ló ṣe nà nípa akẹ́rẹ́ yẹn bó ṣe nà yẹn gangan nínú Jésù dùn sí ṣẹfẹ́ gbò tọrọ bó ṣe yẹ kó wà ọgbọ́n nìyẹn torí pé bíbélì kan tó wá tẹ̀síwájú tábà tó wá lọ sínú bíbélì inú Hébérù chapter twelve verse eleven ó jẹ́ kó ó ní gbogbo ìbáwí kò dàbí ohun ayọ̀ nísinsìnyí bí kò ṣe ohun ìbànújẹ́ ẹ gbọ́rọ̀ rẹ dáadáa ó ní gbogbo ìbáwí kò dàbí ohun ayọ̀ nísinsìnyí bí kò ṣe ohun ìbànújẹ́ ṣùgbọ́n ní ìkẹyìn ó tún wá sọ ó tún wá tẹ̀síwájú ó ní ṣùgbọ́n ní ìkẹyìn yóò padà wá di ohun àlàáfíà fún ẹni tí a bá tọ́ nípa rẹ̀ so ṣé ìgbọ́ mi sìn so gbogbo bó ṣe báwí yẹn ló dáa torí àwọn kan wá bẹ̀rẹ̀ sí ní blame pásítọ̀ Àgbàlá Gabriel pé kò yẹ kó nà kò yẹ kó nà gbogbo yẹn ò kí ń sọ̀rọ̀ ẹ má jẹ́ ká tọra wa ẹni tó ń ta bàbá jẹ̀bú tó ń ta bàbá jẹ̀bú ẹni tó ti fẹnu bá tí kò gbọ́ ẹni tó ti tó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ fún tí kò gbà so ọ̀rọ̀ ẹ̀ dín ìsàfù ẹ gbà ó dà ẹni tí wọn ẹni tí wọn bá kọ́ gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe sọ wọn náà ọmọ tá bá kọ́ ló ń gbélé ta kọ́tà torí pé ilé yẹn òun kọ́ ló jìyà fún ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní ta gbogbo property property kankan tó wà nù yàrá ńkọ́ ṣé kò ní fẹ́ ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní ta tó bẹ̀rẹ̀ sí ní ta tó bá fi ta tó bá fi tán kọ́ ṣóun ló jẹ̀yà fún ni á wò pé kòkun kòkun ṣóun lòun jẹ̀yà fún ṣèbọn ṣèbọn ṣèbí ṣèbí ṣèbí ṣèbáwọn èèyàn ló ṣiṣẹ́ lóde báwọn èèyàn ló donate owó fóun ẹ wá bẹ̀rẹ̀ sí ní blame wọ́n bẹ̀rẹ̀ sí ní blame blame àwọn kan náà tó wá ń blame ìyàwó ipe ìyàwó pé òde òde òde bìtì àyà òrógún ológun òrógún ológun dẹ̀bi ti àyà um, sí ṣé obìnrin wo gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì burúkú yẹn tẹ́ ń sọ tẹ́ ń sọ̀rọ̀ burúkú nípa ìyàwó ìyàwó Muyideen yẹn mélòó nínú yín mélòó nínú yín ló lè fẹ́ Muyideen mélòó nínú yín ló lè fẹ́ mi àbí mélòó nínú yín ló lè jẹ́ kí àbúrò òun lọ fẹ́ Muyideen ẹ wá rí ẹni tó fẹ́ Muyideen ẹ appreciate ẹ wá sọ pé orogún ológun orogún ológun dẹ̀bi ti àyà sí ó yá mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín obìnrin wo ló fẹ́ ọkọ ẹ̀ obìnrin wo ló fẹ́ ọkọ ẹ̀ tí ò ní nǹkan tó rí lára ọkọ ẹ̀ tó fi gbà fún ọkọ ẹ̀ mo fẹ́ béèrè obìnrin wo ló fẹ́ ọkọ ẹ̀ tó yẹ pé tí ò ní nǹkan kan tó rí lára ọkùnrin yẹn tí ó fi nífẹ̀ẹ́ ọkọ tó fi nífẹ̀ẹ́ ọkùnrin yẹn tó tó kí kó tó di pé ọkùnrin yẹn fẹ́ sílé obìnrin wo ni ṣé kò sí obìnrin náà tó lè jáde tó lè wá búra ẹ pé kò sí nǹkan kan tí òun rí lára ọkọ òun tóun kàn tóun fi gbà fún pé òun kàn déédéé fẹ́ ni irọ́ ni obìnrin tó bá jáde rú ẹ pé òun kàn déédéé nífẹ̀ẹ́ ni òun ò ní kankan irọ́ lobìnrin yẹn pa irọ́ ni irọ́ ló wà ń bẹ̀ pásítọ̀ Àgbàlá Gabriel mistake tẹ̀ ti ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni pé gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ tẹ gbé dání ẹ̀tọ́ yín tẹ bá ti rí èèyàn tẹ bá fẹ́ ṣoore fún èèyàn míì ní pé kẹ́ má ṣoore fún èèyàn ẹ ṣe oore torí pé nínú bíbélì nígbà tí Jésù tó ṣe oore fún àwọn èèyàn mẹ́wàá tó ṣe oore fún àwọn adẹ́tẹ̀ mẹ́wàá èèyàn kan péré èèyàn kan péré ló padà wá dúpẹ́ lọ́wọ́ jésù ṣùgbọ́n jésù kò sọ pé òun ò ní òun ò ní stop oore láti máa ṣe so tẹ bá fẹ́ ṣe oore fún yàn ẹ kọ́kọ́ fi ẹ̀mí síwájú kẹ́kọ́kọ́ gbàdúrà sọ́dọ̀ ọlọ́run pé ẹni tí mo fẹ́ ṣe oore fún yìí ìwọ ìjẹ́wọ́ ọlọ́run jẹ́ onífẹ̀ẹ́ sí i kẹ́kọ́kọ́ ní ìrìn àjò inú ẹ̀mí lórí ẹni yẹn torí pé kì í ṣe gbogbo èèyàn lèèyàn máa ń ṣoore fún ibi tí mistake tẹ ṣe ibi tó ti wọ́ wá nìyẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe na ọmú ìdí yẹn lọ́dọ̀ tèmi kò kò kò ń ṣe mistake rárá lóòótọ́ ẹ padà ẹ jáde padà ẹ padà lọ ẹ padà apologize lọ́wọ́ àwọn èèyàn ipe bẹ́ẹ̀ ṣe na ọmú ìdí ipe ipe kò dà pé ẹ gbà pé ẹ ṣe mistake but ló ló but bẹ́ẹ̀ ṣe ṣe yẹn mi ò ní pé èmi bẹ́ẹ̀ ṣe tọrọ àforíjì yẹn mi ò ní pé kò dà but kò ń ṣe kò ń ṣe mistake lẹ ṣe ẹ̀yin lè máa rò pé bóyá mistake nítorí ìgbà míì wà tó yẹ pé tí èèyàn bá jàre kò ní mọ̀ pé orí ààrẹ lòun wà á máa tún máa rò pé bóyá òun àbó jẹ̀bi ni so òun tó fà á nìyẹn tó fi jẹ́ kẹ eh, tó fi jẹ́ kẹ apologize àwọn èèyàn wọ́n kàn bẹ̀rẹ̀ sí ni mú àtàmọ́ àtàmọ́ wọ́n kàn bẹ̀rẹ̀ sí ni mú àtàmọ́ àtàmọ́ torí pé tó bá ti rí èèyàn tó bá ti tó bá ti tó bá tó ti rí èèyàn tó lọ sókè báyìí mission wọn ni pé kọ́ńṣàfẹ́ wọ́ọ̀nù àti já ẹni yẹn bọ́ wọ́n tún wọ́ọ̀nù bẹ́ẹ̀ tó fẹ́ já já bàbá alhaji oríyọmí amsat wọ́n tún wà nàbọ̀ ibẹ̀ já bàbá yẹn náà bọ̀ wọ́n ọ̀dẹ̀ lè rí bàbá yẹn jábọ̀ pẹ̀lú ògo ọlọ́run torí pé bàbá yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní blame bàbá yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní blame bàbá yẹn pé bàbá yẹn kò sódódú ọ̀rọ̀ ó ń pẹ́ ọ̀rọ̀ sọ ó ń pẹ́ ọ̀rọ̀ sọ ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín ó lónìí kọ́kọ́ ni king dr saheed òṣùpá nínú nínú new testament yẹn kan tó pè ní impact ó ní kì í ṣe gbogbo ìjà tí a bá la máa sọ pé aláre jàre la máa sọ pé lẹ́bí jẹ̀bi wàá bá torí ó lè tún dájà mí ilé lọ́la torí pé tó bá tó bá lọ sọ́gbà aláàrẹ̀ jàre ayé ìwọ ló jàre ìwọ ló jẹ̀bi ó lè tún dájà mí ilé lọ́la lẹ́yìn kó bá wọn sọ ní tùbínùbí bó ṣe yẹ kí bàbá yẹn ṣe gbé ọ̀rọ̀ lẹ̀ bó ṣe yẹ kó bá wọn sẹ́tù ẹ̀ lórí bá wọn sẹ́tù ẹ̀ yẹn ṣùgbọ́n kí ni kò lè mímọ̀ tó dẹ̀ mí lójú ni pé Muyideen sórí gbogbo àwọn tó ń tì ẹ yẹn tó ń tì ẹ yẹn tó sọ pé tó sáré lọ open page fún ẹ yẹn èmi mo fẹ́ kó mọ̀ nǹkan kan kó dá ẹ lójú ni pé kò lè lọ títí kò lè lọ títí àsìkò ni gbogbo ohun tó ń ṣe yẹn àsìkò ni èmi mọ̀ kó ṣe ń padà bọ̀ a ó ṣe ń padà bọ̀ sórí olórin kan kọrin kan King Dr. Saheed Òṣùpá ó ní tó bá kó náà tẹ o tó bá kó náà tẹ tán bá ní kó wá sọ pọ̀ ọ̀tọ̀ lórin pó bá wọn wá pó dẹ̀ ní bá wọn lọ torí tó bá bá wọn wá ó sì máa dá wá ìgbà tó bá wá dá wá yẹn ló máa padà forí ko olórin yẹn King Dr. Saheed Òṣùpá ó tún tẹ̀síwájú nínú orin yẹn ó ní ó ní bí èèyàn bá ṣe yẹ lóore yìí fún gan bó ò lè dúpẹ́ kò pọn dandan pé ẹnikẹ́ni ò lè mú ẹ ṣùgbọ́n nílé ayé ẹ̀ má fi bí sẹ̀sán oore má fi bí sẹ̀sán oore Muyideen má fi bí sẹ̀sán oore torí ó ti ń fi bi ó ti fi ń sẹ̀sán oore báyìí nítorí pé olórin kan dẹ̀tún kọrin ó ní ìfẹ́ tọ́lọ́hún ní sẹ́nìyàn o ló fi dálé ayé ló fi dé níyàn sí lójú fi wáṣọ lórí òun ló wá dífá fún fẹ̀ pẹ̀lú àánú àwọn méjèèjì ọmọ ìyá ni wọ́n ẹni tó nífẹ̀ẹ́ ló ń ṣe àánú ẹni tá a bá fẹ́ràn ṣálá máa ń ṣe àánú fún òtítọ́ gbogbo ohun tẹ̀dá bá máa dà ọlọ́run ló lè ṣe é ṣùgbọ́n ọmọ ènìyàn ló ṣe sábàbí èèyàn àwa dúpẹ́ sábàbí ló jẹ́ ká máa tẹ̀síwájú Muyideen dúpẹ́ sábàbí kó lè máa gbà lékún oore mi ní sọ jù bẹ́ẹ̀ lọ orúkọ tèmi ni Prophet Anaconda ibà ṣègùn wa ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe àgbèwà o ire o.